zero ní sẹ́ni tí wá sí ọ̀ràn tí a tọ̀ ràn. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ń ṣe fíìmù ọ̀rọ̀ obìnrin mò ń sọ lọ obìnrin tó jẹ́ kírísítẹ́nì tó wá padà gba Islam ó ní lásìkò ìgbà tí òun fi wà nù kírísítẹ́nìtì ó ní gbọ̀gá sí pé nù ṣọ́ọ̀ṣì náà àwọn ò lè má ṣe fíìmù fún Jésù wọ́n wá rí i pé owó ọ̀wọ́lé dáadáa ń bẹ̀ wò ló ń bá tún rìn jáde lọ bá àwọn superstars nínú fíìmù ó ní tóun wá rí ni pé táwọn bá ti lọ sí location ó ní wọ́n máa bára wọn sùn tẹ́rùn ní o. ọ wá ń dáàpọ̀ àwọn ìkàn ìkàn ìkàn ìkàn mo ṣé wọ́n ti wá àti fíìmù bọ́ta à ó ní naturally òun òun kórìíra rádaràda ó nígbà tó ń wá débẹ̀ ló wá rí i pé àfikún òun ya padà sẹ́yìn o bíbá yìí ò ṣe é kò ṣe é kó sí o tí wọ́n lọ location míì tí wọ́n lóṣù kan oṣù méjì wọ́n múra wọn tọkọ-tìyàwó ni ẹ̀yin ń wo tíátà orí fíìmù ni ní táwọn ní tí wọ́n ní tí wọ́n ní tí wọ́n ń ṣe fúnra wọn gbà tí wọ́n bá gbé kámẹ́rà sí i lẹ́yìn aṣọ lábẹ́ aṣọ ojú wo tó sílànà rẹ̀ nù tọ́ba wú kó o tún lọ jókòó ti fíìmù o ibi tí wàá ti fíìmù bá bára yín dé bí ẹ bá bára yín já àti pé o bí bí o bí ẹni pé níṣẹ́ gidi ni tó o bá níṣẹ́ gidi tó o ṣe tó o sì ní ìjọsìn ọlọ́run tó o fẹ́ ṣe bíi tìlàwà bíi àdìkárù bíi nàwáfíìlì àsìkò tí ó ṣẹ́kù fún wọn pẹ̀lú fíìmù yóò kéré wọ́n máa ń ṣe fíìmù nù tẹlifíṣàn sọ fún wọn pé aráàmù tẹlifíṣàn o mọ́ lọ tún lọ di àwọn agbọ́pàá o mọ́ da agbọ́pàá o torí pé bọ́ọ̀ wò lórí tẹlifíṣàn o lè wò lórí ansẹ̀tì o ntọ́ba fi lè mú ọ sọ pé tẹlifíṣàn ọ̀dà ansẹ̀tì náà burú nu o àǹfíìmù ti ń bẹ lórí ansẹ̀tì ọ̀pọ̀ gùn torí tẹlifíṣàn lọ fíìmù tí ń bẹ lórí ansẹ́ẹ̀tì ó burú ju tẹlifíṣàn lọ bí àpẹẹrẹ nísìn NTA kò ní show blue, film Galaxy kò ní show blue film yellow film làwọn show <laughs> torí wọn ò ṣe sìnà ń bẹ̀ náà àmọ́ sìnà ti bẹ̀ wọn náà máa ń gbé pílò sáàrin tá a máa ń ran àwọn máìlú rí fíìmù ni a máa ń gbé pílò sáàrin òórùn ah! obì olóbì mọ́lẹ̀ ọwọ́ á gbé pílò sáàrin irú kúlò òkú wo now tí ẹnìkan bá sọ pé tẹlifíṣàn ò da kò láròjinlẹ̀ ni o tó sì ń lo ansẹ́ẹ̀tì kò láròjinlẹ̀ ni o nítorí wípé aburú ti ń bẹ lórí ansẹ́ẹ̀tì hundred percent ni if not more than hundred sọ́ọ̀rí aburú tí mẹ́mi tẹlifíṣàn o lè yí wálẹ̀ sí one percent o lè yí wálẹ̀ sí one percent àwọn educational programs tí wọ́n ń ṣe ó ti sọ bíi sọ́dà abẹ́ bíi gbọ̀rọ̀ mi wò bíi gbangbadẹ́kùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn news àwọn ìròyìn tí wọ́n mú wá àwọn documentaries tí wọ́n ń show ìyẹn ti tú ọ̀nà o àtàwọn lectures tí o bá mọ̀ pé àwọn afa àsúná ń ṣe lórí tẹlifíṣàn ìyẹn ti tú ọ mo ti kàǹkà mẹ́rin báyìí nìsín lectures tí wọ́n bá ṣe táwọn alùsúná ṣe lórí tẹlifíṣàn ìròyìn àwọn ètò tí ń kọ́ ìrànlẹ́kọ̀ọ́ gbàmí bẹ́ẹ̀ oríṣiríṣi ètò ní ẹ ṣe wọn lè gbé ẹ ń oúnjẹ ṣíṣe wà lè gbé amòfin wá sì ká nǹkan kan nípa òfin ọmọ ọmọ tí ò di nàìjíríà náà ni ọmọ bọlọpàá ṣe máa ráìdì àwọn èèyàn irú àwọn ètò wọ̀nyẹn ó ti stọ́dì re ó ti fi sásìkò tí ẹ máa ṣe kódà wọn a máa pe àwọn oníṣẹ́ ọwọ́ wá ọjọ́ kan ni wọ́n pe mẹkáníìkì wá pé ká sọ pé èèyàn ń lọ títì ní ìsìn ṣàdédé ọkọ̀ bá takú kí ni nǹkan àkọ́kọ́ tó yẹ kí dírẹ́fò yẹ̀ so oríṣiríṣi àwọn ẹ̀kọ́ wọ̀nyẹn tá a bùkátà sí nílé ayé kò sí ní tó sọ déèwọ̀ fún ọ láti máa bọ́yìn wọ́n máa sú àwọn documentaries àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé kò sí tó burú láti máa gbọ́ yùn ìyẹn ti tó tí ètò tí ìbá ṣe aláṣejù ìyẹn ti tú ọ tó bá sì wò yẹn gan lójúmọ́ o lè má kú ní tẹlifíṣàn bí àpẹẹrẹ ẹ ti bá ń wo BBC àbí CNN CNN jáde àwọn yẹn ṣe fíìmù tiwọn ìròyìn ní twenty four hours twenty four seven ìròyìn ní àbọ̀nwó àlìgẹ̀zírà ìròyìn ní ńgbẹ́ máa ròyìn continent by continent ẹ máa ròyìn tiwọn wọ́n ro ti Áfíríkà lọ́tọ̀ wọ́n ro tìlú òyìnbó lọ́tọ̀ ọ̀ wò tí ó sú ọ nígbà tí n wà ń bẹ kí ló wá ń fàsìkò ẹ̀ ṣòfò sí lórí àwọn nǹkan tí ò dáa aláwọ̀ fún wá sí kòǹgẹ́ rẹ̀ aláwọ̀ sì jẹ́ ká gbọ́ràn o. nítorí náà abala àkọ́kọ́ nínú abala àìnímọ̀ tí ó la ìbáwí àti ìyà lọ alákọ̀ọ́kọ́ èyí tí í ṣe àìnímọ̀ aláfọwọ́fà abala kejì ni àìnímọ̀ tí ó la ìbáwí àti ìyà lọ èkejì àìnímọ̀ nípa ọ̀ranyàn orí òjòrí èyí ni wíwà nínú àìnímọ̀ nípa kinní kan nínú ìmọ̀ ẹ̀sìn èyí tí ìdájọ́ ìmọ̀ náà jẹ́ ọ̀ranyàn ọ̀ranyàn ẹnìkọ̀ọ̀kan èyí tí ìdájọ́ ìmọ̀ náà jẹ́ ọ̀ranyàn ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan nínú àwùjọ ni ẹlẹ́ṣẹ̀ nígbà tí ó bá wà nínú àìnímọ̀ nípa ìmọ̀ yìí ìdí ni pé jíjọ́sìn fún Allah subhanahu wa ta'ala kò lè rọrùn fún ẹnìkọ̀ọ̀kan nígbà tí onítọ̀hún bá wà nínú àìnímọ̀ nípa ìmọ̀ náà ìyẹn ìmọ̀ nípa ọ̀nà ìjọsìn níní ìmọ̀ nípa ọ̀nà ìjọsìn fún Allah subhanahu wa ta'ala ó sì jẹ́ ọ̀ranyàn fún ẹnì kọ̀ọ̀kan nítorí pé Allah subhanahu wa ta'ala kò dá wa fún kinní kan bí kò ṣe nítorí kí a lè máa jọ́sìn fún ohun tó lọ ń dá wa fún primarily and fundamentally ó ní pé ẹ mọ̀ bọ̀ wá sílé ayé ẹ wá sìn kí n lè kẹ́yìn lọ́rùn tó lọ ń dá wa fún un. kí ìjọsìn yìí lè rọrùn ọlọ́run wá ó yan àwọn kan láàrin àwọn ènìyàn ẹ̀yin yìí ẹ jẹ́ agbẹnusọ fún mi láàrin àwọn akẹgbẹ yín àwọn náà ní kí la wá mọ̀ tá a mọ̀ ọ́ sọ èyí mọ̀ ọ́ fún yín ní ìmísí ọlọ́run sì sọ àwọn tírà kalẹ̀ ẹ máa ka tírà náà fún wọn kẹ́ ẹ sì máa ṣe hàn wọ́n kẹ́ ẹ máa ṣàlàyé ẹ̀ fún wọn. ọlọ́run wá ọ̀ràn àwọn òjíṣẹ́ tó ká sí pé òǹkà wọn òun nìkan náà ló mọ iye òǹkà wọn níbi tí wọ́n pọ̀ dé òun nìkan èyí tó dájú jù lọ nù òun nìkan ló mọ iye òǹkà wọn níbi tí wọ́n pọ̀ dé ó sọ àwọn tírà kalẹ̀ òun nìkan náà ló tún mọ iye tírà tó sọ̀ kalẹ̀ ọkàn jẹ́ ká mọ̀ pé òun sọ zaburu kalẹ̀ àtàwúrà al-injil àti alukur'an àti suhufi ibrahim àti suhufi musa ó jẹ́ ká mọ̀ yẹn àmọ́ sọ àwọn tírà míì kalẹ̀ fún àwọn ànábì ọlọ́run tí wọ́n pọ̀ kò sí àmọ̀dájú fún wa nípa òǹkà àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni kò sí àmọ̀dájú fún wa nípa òǹkà tírà tó sọ̀kalẹ̀ ṣùgbọ́n àmọ̀dájú wà fún wa wípé òpin ti dé bá àwọn ànẹ́bí ọlọ́run òpin sì ti dé bá àwọn tírà ọlọ́run ok ọlọ́run ti ràn wá lọ́wọ́ tó ọlọ́run ti ṣe kí ni ó ti ràn wá lọ́wọ́ tó títí ẹ bá wá ta nípasẹ̀ pé kó o jẹ́ ọ̀tá òjíṣẹ́ kó o jẹ́ ọ̀tá tírà òjíṣẹ́ àfọ́fà rẹ nìyẹn o báwo ló ṣe wá jẹ́ ọ̀tá òjíṣẹ́ àti ọ̀tá tírà òjíṣẹ́ náà tọ́wọ́ adéwájú ọlọ́run tó lọ́wọ́ wá bí ọlẹ́ rè pé èyí ti ṣe tó fi ṣe tí mo ní kó o ṣe kọ́ wa ni mi ò mọ̀ ní ọlọ́run mi ò mọ̀ ní wọ́n àfa àti tiẹ̀ ń bẹ ládùúgbò wa tiẹ̀ tiẹ̀ ti lé jù ní ìṣèyí ni máa dáàbọ̀ náà ọlọ́run ní ṣé ìwà dáná ni ọ̀ǹda akọ náà ṣé ìdáná sọ́ńdà akọ nǹkan tí ń dá ni ó ti á mú ọdùnú náà báyìí fún ara rẹ̀ ebi kan dá akọ rẹ̀ ni ó sì ń sọ pé ọmọ ṣe tó fi wọná sórí pé ẹ̀dá ò lè ní àwáwí lọ́dọ̀ ọlọ́run tí ó bá lọ báwo ni ó ṣe mú èròǹgbà ọlọ́run ṣẹ lórí rẹ̀ èròǹgbà ìpìlẹ̀ èròǹgbà ọlọ́run ìpìlẹ̀ lórí bí èmi àti ẹ ṣe ń bẹ adélé ayé tán ẹlòmíì lérò pé fíìmù ló ń wá wò láyé ó sì bẹ̀rẹ̀ sí wo fíìmù adélé ayé tán ẹlòmíì lérò pé géètì ló ń wá ná láyé yóò jí lọ géètì ni yóò sì tún wọlé láàjìn tọ́ba sì ti ń wọlé báyìí ó ló ti rẹ òun àsìkò tó sì fi wà ń géètì náà kò ní nǹkan kan tí ó ṣe fọlọ́hún o. kí ni ọmọ ṣe owó ni ọmọ kà ọgbà kò gbà ọgbà kò gbà ẹ̀fì ẹ̀fìwó díẹ̀ sí ẹ kó owó lẹ̀ ká lè mọ̀ pé ẹ ti ṣe tán. ah la ilaha illallah muhammadu rasulillah. ọ̀sán ayé rẹ o fi ń ka owó tóyìnbó tẹ̀ ọwọ́ adagele mà oní àkáǹtì ní sẹ́nẹ́tì oní ní access oní ní first bank union bank mema bank ah tọ́ba kó atm kàṣà kó ẹ̀sìn ìwúlò fákòó. níbi tó pọ̀ dé n ti ń sìn nu ẹrú owó ohun tí ń sìn tiẹ̀ nu tọ́ba ti wá délé lálẹ́ lẹ́yìn kó jẹun kó sùn kílẹ̀ mọ́tìrì mọ́ ni ó tiẹ̀ fúyẹ́ ń bàdàn èkó ni ẹ lọ́ wò. ẹni tí ń gbé ní ibi tó jìnnà sí dùmọ́ta tí iléeṣẹ́ rẹ̀ àbí ṣọ́ọ̀bù ẹ̀ wá ń dùmọ́ta yóò ti jí kùn lé láti bí aago mẹ́rin kọ́mọ̀ bá kó sínú odò kó lè rí ọjà àárọ̀ ta yóò tàjẹ́ ti ọjà àárọ̀ kò ní jó bọ́mọ̀ lọ́wọ́ yóò tàjẹ́ ti ọjà ọ̀sán kájọ́ bọ́mọ̀ lọ́wọ́ yóò tún tágẹ́ẹ̀tì ọjà rọ̀lẹ́ nígbà tí ọba tún wá padà máa lọ lé yóò máa wọlé sí aago mẹ́wàá aago mọ́kànlá bó ṣe ń lo ìgbésí ayé ẹ̀nu lójoojúmọ́ tó fi kọ́lé tó fi ra mọ́tò tó fi ní gbogbo ẹrù tíyẹn máa dì káàkiri. ọkùnrin kan pè mí láti ìlú Èkó ńjọ́ kan ó sì bí mi léèrè béèrè tó mẹ́rù bà mí ó ní àbú ẹ dákun látìgbà tóun ti wà lẹ́kọ̀ọ́ ó ti ń lọ bí ogún ọdún báyìí ọjọ́ Sunday nìkan ló máa ń kí àṣùbà. mo ní èé ti rí ó ní mi tó ń gbé ó jìnnà sí Èkó dùmọ́ta ó ní òun gbọ́dọ̀ jí láago mẹ́rin by four thirty òun ti wẹ̀ tán òun ọ̀bọ̀ títì láti gán mọ́ọ̀lù ẹ̀ inú ọkọ̀ lòun ó wà taago mẹ́fà ìlú taago méje ó fi lù ó ní bó ṣe ń lo ìgbésí ayé ìhun nù. No ó ní sọ tóun bá a wá mọ́ta tán after seven lòun ó dédùn mọ́ta gbogbo àsìkò àsùnbà inú móòlù ẹ̀ ni òun wà òun ó sì fi ọjọ́ mẹ́fà lọ sí ṣọ́ọ̀bù ó àìlà àtàlà àsáàlì kì í já mo tún ní mọ́gírígbà tí ṣáì ń kọ́ ó ní a ó ní àbú ó ní yóò ti rẹ ohun tó ń bá délé yìí mo ní sóhun tó ń sọ ní ìṣe ni pé ká sọ fọlọ́run pé nítorí títí ẹ kí wákàtí márùn-ún kó di wákàtí méjì iṣẹ́ tó fẹ́ fi rán mi nu ẹnu mi ò gbà o ah ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ rẹ o tó o sì ayé mi bí ayé arákùnrin wọn o kò ráyé wá o nítorí tí ó jẹ tí ó ṣú dànù nítorí tí ó wọ̀ tí ó gbòó torí ọkọ̀ tí ó rà tó lè lásídẹ́ǹtì àbí kó tà padà ìyẹn ló múmú láyà rẹ̀ níbi tí a ti rí ẹlòmíì tó jẹ́ òṣìṣẹ́ báńkì báńkì rìbá tó sì sì torí pé òun ò mọ rírun kí déédéé lásìkò rẹ̀ ó yóò kí àmọ́ kò ní bọ́ sásìkò sẹ́yìn báwọn ṣe báńkì náà wọ́n máa jí lọ sí ọ́fíìsì ni tẹ́másì kílóòsì láago mẹ́rin wọ́n ó tilẹ̀kùn mọ́ rí ni àkáǹtì gbọ́dọ̀ bàláǹsì kí iléeṣẹ́ má bàa jóná. èmi ọ̀wọ́lé láago méje èmi ọ̀wọ́lé láago mẹ́jọ ìtọ́bàjẹ́ tó wá jẹ́ ọ̀gá pátápátá àbọ̀ ọ̀gá tó bá tún tó bá tún wà nú àwọn ọ̀gá wọ́n gbọ́dọ̀ tún fẹ́rífáì gbogbo àkáǹtì tí àwọn ọmọọṣẹ́ wọn àwọn júnior wọn ṣe ẹni wá wù pé ẹ gbọ́ ṣé bóun ó ṣe lọ pàdé ọlọ́ọ̀nù àkọ́kọ́ ná owó rìbá làwọn fi ń jẹun ọlọ́run ní tọ́ba dọjọ́ àlè kìyàmà ìgbédìde alágànà ni wọ́n gbé olówó rìbá dìde lóòótọ́ lòun rówó àmọ́ òun ráyè sí lọ́hùn ó sì ra akọ̀wé ó rìsáìn wọn ò rìtáyà rẹ o ṣé wọlé kù ní owó báwọn mo jẹ́rìí ẹ ó ní aságáfò láì bẹ́ẹ̀. ó ti ní àwọn àfáà kan tó máa fún lówó tó ga sí pé bóyá lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n á ka yàsí yàsí wọn máa fi bọ́ di ìrun tọ́lọ́ ní kò kí ìrun tọ́lọ́ ń tìtorí rẹ̀ ní kànábì wá sánmà lẹ́mìí àtàrà kó wá gbà ní owó rìbọ̀wọ̀ jẹ́ wo ráàyè kì í àtiwọ́ tó ń mu gàrí ìyà tẹ́ pé ìlú náà lọ́ọ́ pa ìlú ló fẹ́ pa. gbogbo owó tó ń pa lójúmọ́ èrè tó jẹ lórí rẹ̀ bóyá ló pẹ́gbẹ̀rún márùn-ún náírà ìyàwó rẹ̀ ò lè má yàwó kẹrosíìnì lẹ́dìọ́ yọ ya ni ojú kẹrosíìnì lówó ládùúgbò wọn ti dọ́ ọmọ tí yaba ti pè pé àáfà ìyàwó yìí mọ̀ wá gba kẹrosíìnì mọ̀ ti dìgò márùn ọjà ni ò yá màmá yìí náà mọ̀ ọjà ni ò yá tọ́gà bá ti yá ní á san á san gbogbo ẹ̀ padà ẹni tó wà nílé owó kò lé owó láti sin ọlọ́run ìwọ ń gba àwìn kẹrosíìnì ó tún sin ọlọ́run ìyẹn di méjì nù ọ̀rọ̀ ń jẹ gidigẹ́ lé ayé bíi kọ́ ọmọ wọn gúgúrú ẹnu géètì wọ́n ti mọ̀ ọ́ ṣe lọ máa dà á pò àbí kúlíkúlí àmọ́ mú kọ̀ọ̀kan.